الحمد لله رب العالمين الذي تعبدنا بهذه العبادة نحمده ونجلله ونثني عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صاحب الرسالة صلوات الله وسلامه عليه وأشهد أن لا إله إلا الله شهادة من يبدو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا عباد الله اتقوا ربكم وقدموا لأنفسكم الخيرات قبل أن يأتي يوم لا يوم بعده كما قلنا لكم في الخطبة الماضية قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله قدير بما تعملون واعلموا عباد الله أن بعد فراق هذه الحياة إنكم ستبعثون وتحاسبون ومجزيون بأعمالكم فمن وجد خيرا فليحمد الله ومن وجد دون ذلك فلا يلومن إلا نفسه كما رأينا من حديث النبي صلى الله عليه وسلم وفي الخطبة الماضية دخلنا في ركن الخامس من أركان الإيمان وهو الإيمان باليوم الآخر ودخلناها بما تعلق بحياة البقية وفصلنا لكم ما رأينا من أحاديث الصحاح أن النبي صلى الله عليه وسلم أثبت لنا نعيم القبر وأثبت لنا عذاب القبر أعاذنا الله منها وإن شاء الله تعالى اليوم عباد الله سندخل في ما تتعلق بأشرة الساعة لأن الله سبحانه وتعالى من علينا بأن جعل لنا أشراف قبل مجيء الساعة لكي لا تجيئنا فجأة ومع ذلك قال العلماء رحمهم الله تعالى سمي الساعة ساعة لأنه ما علم الله سبحانه وتعالى جعل لها أشراف فتأتي فجأة وستأتي فجيعة ولكن الله عز وجل من علينا بباب أشراف وقسم العلماء رحمهم الله تعالى بأشراف إلى ثلاثة أقسام ومنهم من قسمها إلى قسمين قال بعضهم عليهم رحمة الله إن الله عز وجل جعل للساعة شرطا منها الصغرى ومنها أشد الساعة الكبرى وقال بعضهم عم الله سبحانه وتعالى جعل هذه أشراط ثلاثة أقسام فقالوا أشراط الساعة الكبرى ثم أشراط الساعة المتوسطة ثم أشراط الساعة الكبرى وكل هذا إن شاء الله سنأتي ببيانها بتفصيل بنظرتنا بإذن الله تعالى لكن اليوم إن شاء الله سندخل في أشراط الساعة الصغرى الذي رأينا عجائب فيها فقال العلماء رحمه الله تعالى أول أشراط الساعة مبعث النبي صلى الله الله عليه وسلم ورمت إليها موت النبي صلى الله عليه وسلم كما رحل من أبي سعد بن سعد ورأينا من حديث عن بن مالك رضي الله تعالى عنه وارضاه في صحيحين أن النبي صلى الله عليه وسلم قال بعثت والساعة طيب فقال سعد بن سعد رضي الله عنه فرأيت رسول الله فرأيت رسول الله صلى الله عليه وسلم جعل ثمرته والذي تلي الإبهام جعلهما معه وقال هكذا بعثت وكذلك رأينا مثل عوف بن مالك رضي الله تعالى عنه وارضاه قال جئت لنبي أتيت النبي صلى الله عليه وسلم في غزوة تابوك وهو في قبة من عدن فقال رسول الله صلى الله عليه وسلم يا عوف بن مالك اعبد الساعة غير الساعة فجاء رسول الله صلى الله عليه وسلم موته أول أشراط الساعة الذي سقط نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا بما يحب ويرضى وأن يفقهنا في الدين وأن يجعل الذين يتبعون القول فيتبعون أحسنه أقول فرنسا سؤال مسلم أترى خلق الكعب جفاء النبي صلى الله عليه وسلم أنتما بارك الله من جيش إخوة أنا ما نتعرفه الكعب جفاء النبي صلى الله عليه وسلم أتى وراء ليه أتى صحابة أتى بأنتباه الطوجون عليه السلام تفل الجار القيامة

àbí àdìsí kọ́ ṣùgbọ́n ìtò lè jọ́rọ̀ àwọn afáà náà ní pé àdìsí ní àdìsí kọ́ ṣùgbọ́n ọ̀dẹ kí ó nìyẹn kí náà ní ọ̀rọ̀ náà òun náà ti máa ń máa tàbí fáwọn ti àmọ́tò gbogbo ẹnikẹ́ni tọ́ba ti lè fagilé tó mẹ́ta rẹ̀ báyìí àkéyàwó àti ẹ̀sìn tó nìyẹn ọ̀rọ̀ yìí a lè sọ yìí pé àdìsí ni màwùkú bá nítorí bí aláṣọ àti pọ̀lọpọ̀ àwọn fàhábà ṣùgbọ́n àkókò yìí pé ìyàwó fúnmọ̀ lọ́nà àbí ìbò ti jẹ́ pé tàbí àyẹ̀fẹ́ ti dín a lè máa fún ìdájọ́ yìí bí àlàbí àlọ́ sọ eléyìí yóò yẹ àwọn ọmọ ilé kí ó. tọ́ba ọjọ́ àgbọ̀ yìí pé ọba ojúdọ̀ fún wa nípa wípé gbogbo ìgbà iná ni àwọn èèyàn rí kọjá tí a bá ní ọjọ́ kan sí ọjọ́ ìyàwó mi ọjọ́ ìjẹjẹ òun náà ní ọjọ́ àkọ́kọ́ níjọ́ kìyàmọ́ òun náà sì ní kẹlẹ̀ eléyìí awípé òfin ọjọ́ yìí ó jìnà àbí ọjọ́ ọjọ́ ìtìjì àmọ́ subhanahu wa ta'ala yóò máa ká jẹ́ a sì tá a bá kó láyé yìí á sì a bá kó láyé yìí wọ́n fún wa lẹ́kọ̀ọ́ sí i kí a bí ìbọ̀sí lọ́rọ̀ tó gbòòrò lọ́jọ́ ẹ̀mọ̀dà ìrì gẹ́gẹ́ ó rí jẹ ní pàtó a ń sọ àwọn ṣe àbúgbò má bẹ̀rù bọ̀ ká tó sí ọjọ́ a sọ̀rọ̀ nípa ìsẹ̀mí ayé akó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wáyé pé àmì sọ́nà lọ sọ́nà ó jẹ́ àmọ́ ìpè sàárè tàbí téèyàn bá ti pàmì tẹ́tẹ́ ìyá ń bẹ ń bẹ ọlọ́ sàárè àdúrà tí ẹ̀bá pàmílẹ́tà ìgbádùn bẹ́ẹ̀ kọ́jà ìgbádùn àti ìyá yìí gẹ́gẹ́ bí àwọn afárò sọ̀rọ̀ lè sọ àti ẹ̀mí àti ara iná ni yóò jọ ní àǹfààní tí ń bẹ eléyìí ń gbó. àwọn sábà ti kúrò lọ́rọ̀ pé àfúyì àti mọ́rú tẹ̀mí ti ń bẹ nígbà tá a bá kú bẹ́ẹ̀ tọ́jọ́ ìyàmọ́ owó kẹ́dì náà ní kálukúnkúlẹ̀ yẹyọ kálukúnkúlẹ̀ yẹyọ kálukúnkúlẹ̀ yẹyọ tàbí àwọn èèyàn púpọ̀ yálà ọjọ́ ìrìnàjò ni yálà ọjọ́ lójú ogun náà ni nítọ́jọ́ dé bá papọ̀ mọ́ abá fún díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n àkúlẹ̀ ẹ̀kẹ́ náà ṣé yọ ọmọdé àáfíà ọjọ́ àkẹ́rì ṣé wípé ó tún wá bá wa fi àwọn ìmọ̀ nkẹ́kẹ́ sí tí ó máa fún wa náà wípé ọgbọ́n tí Allah subhanahu wa ta'ala ń sọ yìí ọjọ́ ìdí ń súnmọ́ iná a máa rí pé ọjọ́ ìdí ń súnmọ́ àjọ mọ́ ṣùgbọ́n ti fún wa ní àwọn àmì gan tá a bá ti rí àwọn àmì yẹn á ti mọ̀ mọ̀ pé a ti ń súnmọ́ ọjọ́ náà nínú àánú rẹ̀ tọ́jú lágbára pọ̀ ìlérí ìtòsí fún wa torí pé ní ìgbàpá ó ṣe fún wa kọjá pé á nàmọ lọ kápẹ́kọ̀ wà lọ́jà rẹ̀ ní ọjọ́ ìṣàkóso bá ti lè tó ti lè rẹ̀ tí ó lè ṣe alámì ẹ̀kẹ́ bí ọ̀sán wáyé pé ọjọ́ ìsinmi tó bá iná fà á tí a fún àwọn ọmọ ọ̀sán yìí pé kò ní jáde fẹ́ẹ́ lè fẹ́ẹ́ láti kìyà fọ́sọ́ mọ́sọ́ pé wọ́n lọ́wọ́ la ah, ìmọ̀ pé ó fẹ́ẹ́ tó tó fẹ́ẹ́ fayé rẹ̀ ní ìdúkú mọ́ níwọ̀n àmọ́ nínú àwọn ọmọ ìwọ̀n àmàlí ọmọ bíi àwọn ẹni dájà ọmọ tẹ̀gbá ìpínpọ́nà owó dùn í ṣé mo rí àwọn àmì pàfọ́ àti ọ̀nbùrú sí àwọn ìgbàgbọ́tà jù kí láti dé wọn ní àṣẹrọ àwọn àmì ti wà tá a yé fún yín sọ́mà àwọn afọ àwọn ni àwọn àmì ilé ẹ̀rọ kúkú wọn àwọn

àwọn àmì tí a yóò parẹ́ àwọn tó jẹ́ ńláńlá ń bẹ ọjọ́ àwọn oníbẹ̀sì fọ́ pé ẹgbẹ́ àwùjẹ pa kékeré àti tàbí kékeré pa pápọ̀ káàkiri kékeré yọ̀mọ̀ ọjọ́ kékeré àti nílá àlàkúndé àrùn àwọn ọmọ náà ọmọ yàtọ̀ náà àwọn ọmọ ìwọ́n náà ṣètò sáà àwọn àwọn irun tó kẹ̀kọ́ sí ìsì àwọn onílá la ni wípé ọ̀dàkọ̀ ọ̀bí zamani ìdúnà zamani ó lè ṣẹlẹ̀ ní àwọn ìlú kẹ ó lè ṣẹlẹ̀ ní àyè kẹ ó lè ṣẹlẹ̀ ní àsìkò kẹ ó lè tó a lè rí àmì pé mi ó lè ṣẹlẹ̀ ní àsìkò kẹ tí ò lè ṣẹlẹ̀ ni wọn ó tẹ̀lé ẹ̀kẹ́ náà ó lè parí rẹ̀ ààbò ní erin náà lábẹ́ eléyìí náà ó ní tìlí ìdí ìgbẹ́ tó lẹ́yìn pé bàbá fẹ́ yẹ bó ti ṣẹlẹ̀ báyìí yóò wà máa pọ̀ sí yóò máa pọ̀ sí yóò máa pọ̀ sí bí ọjọ́ ìbá ti ń tún máa sí ilé ẹ̀mí kí ni yóò pọ̀ sí. ṣùgbọ́n àwọn àtúntò fún àkúrò ń tiwọn àwọn àbíkọ́ lọ́wọ́ subhanahu wa yóò pa ayé àbíkọ́ àwọn eléyìí o yóò bẹ̀rẹ̀ nígbìlì o kó bàtà a jẹ́jẹ́jẹ́ tó fún alóhùn bàtà yìí kó tó bàbá fẹ́ lọ síbi wípé àtọ́bùsá àfọ́sọ́rọ́ kámúbí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ arúgbó àwọn náà tí wọ́n kà tó lé ní ọgọ́rùn ní àwọn àṣọrọ̀ ọ̀gbìn yìí nílẹ̀ ìdá ara àmọ̀mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a bá kó lórí tó sá yá ìgbé nígbà ọjọ́ ọ̀kẹ́yìn ọmọ ìgbé e ṣe kí wọn bàbá bàbá ṣe wá ilé ẹja gbogbo ń ìpátá ìlọ́gbọ́n rẹ̀ inú jẹ́ kí o ti di ẹ̀kọ́ láti ìmáà bá o jẹ́ bá tó ìmáà sílẹ̀ àti ìgbọ̀rí sílẹ̀ àwọn àti ńkọ ara o nǹkan pọ̀ àkọ́kọ́ àwọn máa ní sáà alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ní bí sallallahu alaihi wa sallam jàmáà bó la pèlè kó lè rìn bí àmì báyọ̀ parẹ́ àfa àwọn àgbàdo kó tóbi rahmanahu ta'ala wọn ní ibi àwọn subhanahu wa ta'ala bí ànábì ṣe fún wa nípa ibi ó bí ànábì yẹn ló ti jẹ ó ní alalúmọ̀ ni àmì wípé ẹtí ń súnmọ́ ìgbẹ̀yàlé mu wọ́n lọ́nà wò wọ́n ní nítorí tẹ́lifíṣẹ́ sọ́lám ọlọ́run ọba ṣe ní ànábì ìgbẹ̀yìn lọ́jọ́ wípé lẹ́yìn bàbá yìí náà wọ́n wà báyìí náà kéèyàn ní sáà àti nàbí jùlọ ẹ̀rìn rí láàrin wíwáyà nàbí méjìlè rẹ̀ àtijọ́ tí ayé ọjọ́ náà ti sàn sọ́jọ́ tí wọ́n parẹ́ ìgbọ́ tí ayé òjò pè é ẹ̀sùn lórí àbẹ̀bí yìí mọ̀lẹ́ yẹn. adẹ́gbẹ́ àbẹ̀bí wo ló fẹ́ dùn sí parí ayé àbẹ̀bí wa sọ́lọ́ wà wà ní wàhálà sọ́lára ilé alákùnrin ọ̀dọ́ ọlọ́ba mùsùlùmí wípé oríṣi ọlọ́run ibùdó ìtùhárà àrẹ́bìnrin máa wo ìgbà tẹ́ lọ sùhárà wàtàrà ó gbóhùn dìde ó gbóhùn dìde wà sáà kàhàtà yìí àrẹ́bìnrin nígbà tó gbóhùn dìde àti òun àti píparí ayé bí ọlọ́run ọba ti gbá wọn dìde nù sáàlù ní òun wàdà mẹ́tẹ̀ẹ̀sọ́ láàmú tó mú ìka àbábẹ́ẹ̀rẹ̀ rẹ̀ àti mọ́gájọ́ lọ méjèèjì àbíbí wà kókó ra wọn tó jẹ́ bẹ́ẹ̀ pé wíwáyé gbígbé dìde òun àti píparí ayé ọ̀fẹ́ ìtura yẹn níbi ìtumọ̀ ra wọn. àbí eme ẹ̀mí ẹ̀mí ẹ̀mí pé ṣé máa bẹ̀rẹ̀ pé nínú àwọn alámọ̀tò sá àkọ́kọ́rọ́ àkọ́kọ́ nù pé ó yí gbé sọ́kọ́ àrùn àrùn ọ̀sánlá. bákan nínú àwọn nínú àwọn èdè wa torí pé ìdáàbò gbọ́dọ̀ kọ̀kọ́ yìí ni pé ó súnmọ́ wa ju àwọn ọjọ́ lóko lọ. sàtúnú ìsòkè tẹ́lẹ̀ bá tún ẹ wá wo tẹ́lẹ̀ rẹ̀ lówó àti àmẹ́bí wa sọ́kọ̀ bá ó bákan náà ló ń mọ̀ sí abúlé nípa ṣọ́tò táàyè tí àwọn oṣù táwọn ọ̀gá fún ìfọ́ la ẹgbẹ́ rè ẹ múra sí sẹ́ẹ̀rẹ́ ẹ múra sí ìbàdà ẹ má jì ọ jẹ́ pé ọmọ báńkì kẹlẹ́ fún àwọn táwọn ara náà wà ní ikú bí lè fún kí fún àkọ́wọ́ àwọn ọkùnrin máa lè rọ́ọ̀tì ọmọ ọ̀tàlá nù ọ̀dọ́ òun ní àtẹ́tẹ́ sọ́nà ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́nà náà àtẹ́tẹ́ ń bẹ ní inú àyíká wọ́n ń wọ àyè ní àdébíjọ́ kò mẹ́rin dẹ́rù tààbò lógo dáàbò òun wọn bá nàbí sọ́nà ọ̀rọ̀ sọ́nà náà ọ̀dọ́ àtọ́nà gbọ́dọ̀ ọ̀nà bí àdébíjọ́ wọn sọ pé ilẹ̀ àwọn ọkùnrin máa lè mo máa mú àwọn nǹkan mẹ́fà tó mọ fẹ́ káyìn mo dání kó o sì máa wá kà níjọ́ náà bá ti ka bẹ́rẹ̀ ìfà tó ti pé bàtí ayé òsì fẹ́ parẹ́ mọ́. àmì wá fi tẹ̀lé máa wá àmì bíbí máa ò sì níjọ́ tí n bá ti kú tó gbọ́ ìbò pé mo jáde láyé kò sẹ́ni lẹ́nu ìwé mọ́ mo ti kó láyé pẹ̀lú kíláàsì àmọ́ ti súnmọ́ nìyẹn. eléyìí lọ́pàá tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ arìnrìn-àyà ń lọ eléyìí dá fún ọ̀sán àwọn sọ̀rọ̀ ìtọ́jú pé ẹ ẹ mọ̀ ní pé ikú ànábì yìí ọ̀n sọ fún agbẹ́ kò sí wáyù tí ó wà láti sọ́nà mọ̀ kò sí ẹni ọlọ́fẹ́ máa bá bọ̀rọ̀ mọ́ náà ẹni kan dùkú eléyìí ya ìgbé ayé tuntun bákan náà nínú àwọn tí àwọn tó kà fún wa tẹ́ ẹ bá ti wá àwọn ẹ̀lẹ́tẹ̀ sí láàrin yẹn ẹ mọ̀ pé ayé ti ń súnmọ́ ni oríṣi ọlọ́kọ̀ bá ní amúnodúró amúnodú lè ni máa wo ọ̀tẹ̀ sí hadithi ó tún kùtù báyìí wáyà tí oríṣi ọlọ́kọ̀ bá ní àwọn tẹ̀ ń wò ìfọ̀kànbalẹ̀ fún gbogbo tẹ́ ẹ̀ bá ti rí ìràwọ̀ mẹ́ta ẹ̀fọ́ sọ́nà máa tọ́ àlè ẹ mọ̀ wípé àdéhùn pẹ́pẹ́ máa fà ya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́pẹ́ máa máa bú ẹ mọ̀ wípé àdéhùn yẹn ó ti fẹ́ lè èmi tẹ́ ń wòye òbíṣẹ́ sọ́nà ní ìfọ̀kànbalẹ̀ tá a bá tẹ ẹ bá sì ń wó mi láàrin bàbá tẹ a tí ń bá ti wá kú láàrin yín àtàtàbí máa yọ àdúró àwọn kan gbogbo wàhálà tí o ṣẹlẹ̀ tí o tó je àwọn tó sáà mi na ẹ bá ti gbẹdọ̀ mọ́ na ẹ máa mọ̀ pé ó ti dé tán mi ni mi ni gbogbo ọ wa àwọn náà wọn jẹ́ ìfọ̀kànbalẹ̀ kan wọ́n tí bàbá ti ń wọn jẹ́ à wọ́n ti ẹ màtá yìí ṣùgbọ́n tí àwọn àwọn àti oṣù alámọ̀bá ni ọmọ máa yọ àwọn ọjọ́ mi náà ní tí àwọn ọ̀sùn káwọn tó láti tó ilẹ̀ yọ ọba a rí nǹkan mẹ́ta tó so mọ́ra wọn àkọ́kọ́ tí ẹ̀ẹ́kejì tí a sọ̀tàrọ̀ ọ̀tara ọlọ́run bá gbẹ̀ ẹ̀mí rẹ̀ ẹ̀ẹ́kẹta títí àárẹ̀ àwọn sọ̀tàrọ̀ láàrin wa mọ́ gbogbo eléyìí náà aṣọ tó sáà ni wọn ṣùgbọ́n lórí ọ̀sán tó sáà wọn o aṣọ tó sáà àti asọ̀rọ̀ àwọn kéékèèké bẹ̀ tọ́jú yìí pé a máa fún kọ́ àwọn gbọ́ pé àsìkò nígbà tẹ̀lé àti àmì wípé àmọ́ nìyẹn eléyìí yóò dòjú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 أن من أشد الساعة الصغرى انشقاق القمر في أحد النبي صلى الله عليه وسلم كما رأينا من حديث ابن عباس ومن حديث ابن مسعود أيضا ومن حديث أنس بن مالك رضي الله تعالى عن الجميع قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه نحن مع رسول الله صلى الله عليه وسلم بمنى إذ انطلق القمر إلى نصفين وفي رواية ابن عباس قال أتى المشركون إلى النبي صلى الله عليه وسلم فسألوه أن يجعلوا أن يجعل لهم آية فقال رسول الله صلى الله عليه وسلم ربه أن يوم آية فانطلق القمر إلى قسم إلى آخر الحديث واعلم عباد الله أن من أشد الساعة أيضا خروج دجالين الكذابين ثلاثين وفي رواية سبعة وعشرون وفي رواية منهم أربع نسوة كما سنردها إن شاء الله تعالى عن قريب نسأل الله لا إله إلا هو أن يوفقنا بمرضاته وبما يحب ويرضاه إن ولا ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله وطن الصلاة سبحانه وتعالى يتفين àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí àjẹfọ́ àmẹ́lì sọ́dọ̀ lọ́wọ́ àwọn sọ́dọ̀lá ẹ̀jẹ̀ ọlọ́run wọn kọ́ta máa jẹ́ ìjẹ̀fọ́ wa wọ́n máa gbàdé kó kí àjẹfọ́ àmẹ́lì sọ́dọ̀lá àti àwọn ará àtàwọn sọ̀hábà rẹ̀ níbàámu sí àwọn àlámọ́ ìta ìbílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ipe kẹ́ nínú ìgbàgbọ́ tí àmẹ́lì ń sọ fún wa nínú àdìsọ Umar tá a bẹ̀rẹ̀ akókóbà sábàbá bì òun náà ní ibi àǹtú mi nàbí là wọn láyé kẹsàn kó tó mọ̀ lọ́sọ́lé wọ́n lè yọ ọmọ náà àfẹ́ ọjọ́ kẹyàmẹ́yìn àti ọjọ́ kẹyìn lọ́fọ́jú ọjọ́ kẹyìn àwa ní ọjọ́ yìí òtúndínlódì dìfà yóò ti ó ti fún wa ní àwọn alamí oríṣiríṣi àti sọ díẹ̀ nínú kótó bàbá kọ̀kọ́ nínú àwọn nítorí ṣe pàtàkì tó ní ṣe pẹ̀lú àfihàn sáà àkókò tó jẹ́ tó ti ṣẹlẹ̀ òun náà ní ìmọ̀tà bí arí báyà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kí náà ní ìmọ̀ náà òun náà ní ìgbà abẹ́nà àbá ó ní àwọn kẹfìrí njọ́kẹ́ ọmọkùnrin àwọn ọba níbi sallallahu alaihi wa sallam ká nígbà tẹ̀lé ẹgbẹ́ bó ti sọ ọlọ́run ọba lẹ́yìn ọdún níbẹ̀ kábọ̀dù ti ọlọ́run ọba lẹ́yìn ní ta fẹ́ ni wípé wo òṣùpá ìlókè níjọ́ náà náà òṣùpá sí ìwà ní fún bádìrú abábá sọ yí pé bádìrú òṣùpá yìí ó ti ó ti ó ti jáde tán ó ti dojú yìí àwọn sọ fún ọ̀nà ìfọ̀rọ̀ yìí pé òṣùpá yìí yọ pálí tó òótọ́ ni àmẹ́bí ọlọ́run ọ̀dà ni ọ̀dọ́kájú ọ̀gbọ́ bá ní pàṣẹ fún pínpín méjì jẹ́ ọ jẹ́ àmì fún wa ìwé ọ̀jà blake mọ̀tọ́rọ̀ ó láwọn ti ẹ̀kọ́ láti lọ́dọ̀ àwọn aráàlú oúnjẹ ẹ̀ní aláwọ̀ sùnkárùn ọ̀tàrà fúnra rẹ̀ nígbà tí àwọn kùbẹ́jì ń tẹnu ń bọlẹ̀ ṣé ń bá ìlàbí ìwọ ní fúnra rẹ̀ ẹni tí wọ́n làbí ìkẹkẹ àmì olóko wa iná ọlọ́run pàṣẹ fún oṣù alákùnlé hàn níta fẹ́ mú ni pé òṣùpá ìwà tó méjì pípé rẹ̀ ọwọ́ apá ìmọ̀ wa aláwọ̀ sùnkárùn ọ̀tàrà ọmọ ẹ̀ máa sọ fún wa ìwé ìtẹ̀tàbà ọlọ́ni ẹ̀ wo kẹ́ẹ̀bì mọ̀ yìí ayé ti sẹ́lẹ́jọ́ o ẹ ń súnmọ́ bẹ́yìn inú ẹ̀mí sẹ́ẹ̀sì mọ̀ ní wípé wo òṣùpá tó ń pín méjì fún àwọn kèfèrí nígbàtà ní fi tọ́lọ̀ fún ìsọ̀rọ̀ àbí ìgbẹ́lá yìí tọ́lọ̀ wà fúnlọ́rọ̀ ọ̀sán àwọn àrùn òṣùpá ìwà pín méjì ọjà ọdún jẹ́bọ́lá àbí òun tó jẹ́bọ́lá àbí ọkùn méjì báwọn àbí ọ̀sán lára àlejò sọ̀tọ̀ ńlá ọkà eléyìí náà mo fún wa yìí pé inú àmì tẹ́sìmọ̀ tí ayé ti fẹ́ ó ti súnmọ́ gẹ́gẹ́ tó parẹ́ òṣùpá tó pé èyí ọ̀bà èdè pé o tọ́lù wọn bá fi ṣe àmì láti máa jẹ́rìí ìdójì tẹ́ ẹ̀mí ara àfẹ́ nílò àwọn àmì tí ayé ti fẹ́ parẹ́ yìí. bákan náà ilé mọ̀tà torí nípa ọ̀rọ̀ ẹgbẹ́ àtọ́tòsọ àkúrọ̀ ọkọ̀ ọ̀kọ̀ ìdí òkú gbajúmọ̀ láwùjọ òun náà ní àwọn èèyàn kan òpùrọ̀ ni wọ́n kí ni wọ́n máa ṣe wọ́n máa ẹni kí nínú ẹgbẹ́ wa kan àmọ́tí ní ọgbà ni wọ́n pé wọ́n máa jáde sí báyìí pé ẹgbẹ́ wọn náà ló fi tẹ́. nínú ẹgbẹ́ wa kan àmọ́tí wọn obìnrin mẹ́rin wọn tí àwọn ọba ọ̀wá ti máa ní ìkà wípé ibi àmọ́lì sọ yìí tó ti rí bí àti òsì rí bẹ́ẹ̀ wọ́n wá ń kà á bọ̀ àwọn tó ti wá pé ìdá jìyà ló nìyí gbọ́dọ̀ gbọ́dọ̀ àdéhùn kò mẹ́fà àdéhùn sọ́nà wá àwọn àfọ àwa àkàdémi ni pé láti wú ayé ànàbí iná ló ti rí bẹ́ẹ̀ yóò wá àmọ́ wá kàlẹ́ yọ ẹ̀kọ́ èdè ìgbà tí ó fi lọ ọkọ̀ mọ̀tún ọkùnrin ara a òun ń tiẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ́lẹ̀ ti sẹ́dá ọba sọ òun ò sì fúlàmù olóhùn tẹ̀sí mọ́ ọ̀pẹ́ ńlọ́mọ ní pé láti ẹbí ọlọ́wọ́ bá àdébí ti ń bẹ̀rẹ̀ yìí wa tó lọ ìwà sàlámù wà rí nígbà tó ti di pé ń gbàlẹ̀ ní yẹmẹni olóṣèlú ọlọ́wọ́ bá àwọn mùsùlùmí ní títí títí tí tí àlọ́ sọ̀rọ̀ tó fi agbára mùsùlùmí ká tí ẹ̀ fi pa. nínú wọn òun náà ni mùsùlùmí àtàkàdáàbò tá a ti mọ̀jẹ́ mọ́wó tọ́jà pé àwọn oúnjẹ àti òkèlàfà àbídàtò ìsìndé ni wọ́n pa àwọn tí àfa wá sí sọ̀padà pa. ẹnì kan tó wá ń bẹ nínú wọn tí àwọn àfa àká àmọ́ ṣùgbọ́n bí ìlú náà dà á la aláwọ̀ ti padà yọ kú òkèlòdó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́n padà yọ orúkọ náà kò lẹ́yìn ha ìlú kò wáyé òun náà kọ́kọ́ ń sọ wípé àlẹ́jọ́ lọ lò ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ó padà rí ìdáyẹ ọlọ́pàá tàánú ẹ̀ tọ́pàá àti islam ìlànà kọ́dà ó padà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun fún islam tó jẹ́ pé nílẹ̀ dáàbò tó tọ́jú ọlọ́ àánú fún iná ló ń náà wà. àwọn afọ àwọn àkà wọn kà bíi ìlẹ̀ ìdáhàlá tó bá dejọ́ lẹ́jọ́ á ka díẹ̀ nínú àwọn tó jẹ́ pé àwa tiẹ̀ tó lè gbóòórùn wa ibẹ̀ láti múra ba arákùnrin àkọ́bíyáni ọkùnrin títẹ̀rẹ̀ ní àmì àmọ́bí ọlọ́run ọba yìí tí wọ́n sọ̀rọ̀ wọn àbí ọlọ́dún àwọn ẹ̀kọ́ jọ ìgbàgbọ́ wa ọ̀rọ̀ àkídà àti wà àìkú rẹ̀ wà sídà tó bá mi sọ di ọ̀tún tó bá sọ fún apáǹtà sọ fún wa pé sálùmọ́ àǹgẹ́gẹ́lì ìmáà ti kù lórí kò ẹ máa bẹ̀rẹ̀ gbogbo ìgbà pé ìgbàgbọ́ yé ọmọ ọba yín sọ di ọ̀tún allahumma jẹ́bi ìmáà fi kùlù bíra allahumma jẹ́bi ìmáà fi kùlù bíra allahumma jẹ́bi ìmáà fi kùlù bíra allahumma oṣù kan mùsùlùmí allahumma rabbana kun bá àwọn ọ̀tàkùn àlẹ́yìnà wọ́kùnrin ọ̀tàkùn àlẹ́yìnà nkùnrin ọ̀tàkùn àlẹ́yìnà allahumma alẹ́kàjẹ́ àdáyìn ẹ̀jẹ̀ ní àdàmẹ́rin ọ̀tàkùn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 صلى نبيكم الوزن قد صحيحة ثابتة من صلى علي واحدة صلى الله عليها عشرة اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم وسلم في الله إلى يوم الرحيم